Gracias. láti sin ọlọ́pàá àwọn ọ̀rọ̀ tó àwọn oṣù yẹ. Tí ó tẹ̀ máa lọ́wọ́ láti kó èrè eléyìí wà láti ní ọlọ́pàá òun náà ní ìsọ̀rọ̀ rẹ̀. Ìyẹn ló bá tọ́jú ọjọ́ yìí pé ọ̀rọ̀ nípa ẹ̀rọ ọdún léyà àwọn èdè kásọ̀rọ̀ díẹ̀ náà nípa torí pé ọdún súnmọ́ ìjókòó ilé ẹlẹ́yìí ń bọ̀ tẹ́lẹ̀ tí bá ń pọ̀ tó wà lọ́wọ́ lọ́wọ́ sọ̀rọ̀ á ó ti wọ́n ọjọ́ ẹ̀ ẹ̀ sọ̀kọ́lọ̀ tó dáná fún wa. sọ́yìn ṣé ẹ ní kábà máa pa lọ́wọ́ orúkọ rẹ̀ àyè olùkíyà ti bẹ̀. ṣùgbọ́n àyè olùkíyà yìí ọ̀nà mẹ́rin ìyẹn ń gbà ìyẹn gbà pé. Coba kamu lihat, ini ada terlebih ada yang berhiyah. Coba kamu lihat, ini ada terlebih ada yang berhiyah. Ini yang berhiyah. Coba aja mungkin, ini ada terlebih ada yang berhiyah. Tapi ada yang berhiyah. Merpada diri, lebih dari masyarakat ini. Min, olah-olah. Merpada diri, nínú ọkọ̀ mi ti jẹ́ tí a lè pè ọmọ ìlú àfíjà lọ́síjà tó tá a bá ń lọ́ra ẹ̀fọ́ tí a lọ́ sí àtọ́rọ́ sí lóra ìjábọ̀ bọ̀ jámọ̀ òṣèlú jámọ̀ òṣèlú tàbí òṣèlú tàbí ìṣèyà tàbí ìṣèyà tó ní àlọ́ọ̀ṣì mo ní wájú ọdún yìí ní wọ́n tá a bá lọ sí ìṣèyà jámọ̀ ṣáyà rẹ̀ ó pọ̀ sí ìlú ìtura náà mẹ́ta náà mẹ́ta ní o èdè máa mọ̀ mẹ́ta ní o. bọ́lí tó ní pé àkọ́kọ́ yẹn olójú méjì méjì lọ́kàn ní ẹ̀rọ oríṣiríṣi tó di ẹ̀. sọ ẹlẹ́ẹ̀kẹrin nínú ọkọ̀ ẹ̀ka àwọn àkókò tó ń bọ̀ sọ̀rọ̀ àwọn tí wọ́n bá ní sọ́ọ̀tù sọ̀hìn ìmọ̀sílẹ̀ ìmọ̀mùnáwá wọn ní ààrẹ. mo rò pa àjọ tó ẹlẹ́ẹ̀kẹta kápẹ́ ní àbùhá àbùhá àbùhá òun àbùhá àrọ́pọ̀ ẹ̀rọ ní àti ìgbé àrọ́pọ̀ rẹ̀. mo rò wọ́n láyé pé tó àbùhá òun ní ìjánu òun kí ni jẹ́ bẹ́ẹ̀ kí ni jẹ́ bẹ́ẹ̀. òun tó jẹ́ bẹ́ẹ̀ fọ́ọ̀tà bá báwa tẹ̀ nígbà àwọn ọ̀rọ̀ ajé wọn fi lè lè máa sọ̀rọ̀ báwa tẹ̀ sí àjọ ọ̀rọ̀ bẹ̀ nígbà àwọn yìí eléyìí fi àṣẹ àgbàdo nípadà fún ṣe àkókò ọ̀rọ̀ ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ti fi yàgbá ní ìgbà wa nínà náà ní ìyàwó máa ń nàfẹ́ wọ́n wá sí ní ohun tí a máa ń pa nínú àwọn ẹranko تعمل تعدي مناقل بعضهم الأداء كان أقوى للجسد سبحان الله ولا تستطيع مصر من أهل الوحرام على الدعوة لا تستطيع أدري أن تعمل كتابة لا تستطيع فأبي لم دار لا تعمل لا تعمل لا تعمل ìgbọ́n sí èyí ní ìgbà tó gbọ́ àtàwọn àmì àti ìdílé ní ìdá àwọn olùdẹ. Síbẹ̀ yà ń bẹ̀rẹ̀ àwọn ẹni tí wọ́n máa ń jà àjẹ yà ń jà àjẹ pé wọ́n máa tàwọn ọ̀rẹ́ wọn máa jẹ káàkiri àwọn ẹni jẹ́ bàbá yìí wọ́n tún ẹ̀yà náà wọ́n tẹ̀lé oṣù mẹ́tọ̀. Àpò mẹ́rin ni wọ́n màálù ẹlẹ́ẹ̀kejì akọ àkàmù àjò ẹlẹ́ẹ̀kẹta akọ àkàmù àjò àkàmù kan àjàlẹ́ ìwà màálù àbọ̀ àkàmù màálù náà ní ilé ìjẹ ṣùgbọ́n a ìgbà mi ìgbà wọn lọ́sọ tó bá fẹ́ yàn yóò ní ìròyìn pọ̀ àti tó ní ìròyìn pọ̀ àti ìwọ rẹ̀. àwọn mẹ́tẹ̀ẹ̀jọ yẹn ní àpèlé bàálí máa tó lọ́nà ọ̀tún náà kọ́ àti ní bàbá ìyàlú àjọ sọ́la yẹn ti àwọn akọ́kọ̀ láyà ní ọjọ́ mẹ́jọ àwọn bàbá máa ń ẹ̀ náà àti ní àyíká mọ̀tẹ́sílẹ̀ èdè ní àwọn ọjọ́ mẹ́ta àjọ tẹ̀lé ọlọ́run tó ń kọjọ rẹ̀. kí la ń pè é wá sọ̀kọ́ ọgbà rẹ̀ ìlà ọ̀rọ̀ ní ta àti máa ń wá sísúnmọ́ ọgbà ọ̀rọ̀. sọ́bíẹ́ láti ìgbẹ́jọ́ bẹ́ẹ̀ ní ìtúpadà àti ẹ̀rọ àgbọ̀yé. Èrè kí ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn náà àwọn àyàtọ̀ ìgbẹ́jọ́. sáwọn pé ìṣẹ́yà sáwọn pé ẹ sáwọn lọ́wọ́ tí ò fẹ́ fún ìṣẹ́ àwọn ọ̀rọ̀. فمن تمتع بالحج فمن تمتع بالعمرة إلى الحج فمن استيسر من الحج الحج من العمرة يبقى طيب عقام سيرة الله الأضحية حتى الهدي بكما تطلعني فإذا رأيت أن تعلم قال بأمامكم مرضار عليه الدين سيدنا يقول أما تقول هذه الاختيار كان هذه عندما تتمتع عبر الإقرار الحج كالذي ينفع عليه الدين سواء كان الكرام من اليوم يقول لنا أنت تعمل وميو مرفلا يعني سوريك أنا أعرف أن الإسلام الوحية عن الوحية ومن صيام الله في البلد الأهلية مرفلا يعني وني أنا أعمل صحيح لوري الجنة طيب كيف كان لي كيف كان kí ni ìdájọ́ ìgbà náà yẹ. ṣàkíyèsí ọ̀la àwọn tó pọ̀ jùlọ nínú àwọn afẹ́ nítorí gbajúmọ̀ jùlọ tó máa ń bá àwọn àdìkíyà àwọn ṣàkàríyà àwọn àdìkíyà àwọn ìgbésùn náà wọ́n kàlẹ́ ìgbésùn náà fún mọ́ àtàrà àwọn àfúnà àwọn nìkan ni wọ́n sọ wípé ọ̀rẹ́ mo rọ̀ bá láyé ìgbé àtàwọn afá mi táwọn gbogbo àwọn tẹ̀lé láì tẹ̀lé yìí máa ń kà ṣùgbọ́n tá a bá wọn dá àwọn ìmúrò àyẹ̀wò làwọn àwọn tí wọ́n pọ̀ nínú àwọn afá sọ́nà ṣùgbọ́n àlejò náà wọ́n ní ìmọ̀ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn orí pípé ní ọ̀rá yẹn yẹn òun afá ọ̀rọ̀ tó wá sí àyẹ̀wò àwọn oníyàtọ̀ pé ẹ̀ka náà. وهي واجبة على القاضية إذا جوابكم رفع واجبة قرآن ṣùgbọ́n títẹ̀ ọ̀rọ̀ ayé rẹ̀ olóògbé kí ni òun bẹ̀rẹ̀ ara rẹ̀ ọ̀rọ̀ yìí ara rẹ̀ ẹ̀yẹ wà lára àpá. kí lẹ̀ ń gbé ọ̀rọ̀ ayé rẹ̀ lórí ẹ̀ tó wà lára àpá ṣùgbọ́n ká tó lọ síbi ìdájọ́ níjọ́ náà nígbà tó ń bẹ máa fà mí lójú sí wa rẹ̀ òun ní ìṣòro wọn ẹ̀yìn yá rẹ̀ ìsókè báyìí náà díẹ̀ fún wa ọmọ ẹ̀yìn àbí ọ̀rẹ́ ọmọ ẹ̀yìn ṣé ó báyìí náà sọ̀rọ̀ ìsìlámù fún kálàmù ẹ̀yìn ẹlẹ́yà àbí ọ̀rọ̀ àwọn afáàmì ọkọ̀ dáná ìkádọ́sí táwa ló bá ṣẹlẹ̀ àwọn kí wá ní ìdájọ́ rẹ̀ ń àwọn ìmọ̀ràn tí àlàyé bí mo sọ ẹgbẹ́ yìí wá ní ìsinmi báyìí tó wà nílẹ̀ tó bá wà nílẹ̀ ìgbàjọ wa kí ni ìgbàjọ ṣé bí mo sọ ẹyẹ wá tó lórí ọ̀rọ̀ wípé àìsàn òṣèlú àbí àwọn ìmọ̀ṣẹ́ wà ìtẹ́sí Islam ìdílànà pẹ̀lú Islam mú wa lọ oríṣiríṣi àìsí àwọn àpamọ́ mú wa lọ ẹ̀kọ́ ní ẹ̀yìn ọ̀sọ́rọ̀ ìrọ̀ kíkà múra pọ̀ pẹ̀lú. nínú rẹ̀ oníwájú ilé rẹ̀ má tún ìyá àti àwọn pàjá ìyá pọ̀ ìsìn ọ̀pọ̀ yà á máa ń bá ọ̀pọ̀ nígbà yìí nìyà. ọlọ́run ló gbó ojú ẹ̀ pàpàpàpà wọn la wọn ní ìlànà ìjọsìn ní wọn máa ṣe lọ ìyànà tí wọn máa pàpọ̀ lọ. ó lè jẹ́ pé ọjọ́ mẹ́jọ bá ń dà jẹ́ mo rò pé àlàyé mi yọ ọ́ sókè má bàa jẹ́ ìrìnàjò lórí àkókò ẹ̀yìn wà ní àkókò ó wà nínú ọ̀rọ̀ àtúnṣe ẹ̀mẹ́jọ kẹ́mù sọ́lọ́ lọ́mọ abẹ́rẹ́ wa lọ sọ̀rọ̀ nígbè ẹ̀rọ níyà nǹkan bí lànà ìsìláàmù wa. sáà tó mi wà lọ́yẹ̀ wà níyàwó àdìbà tó ń àlẹ́ ọ̀rọ̀ ìyàwó. ẹni ọmọ wa lágbára ẹgbẹ orang yang ya Kalau ayé ní ló orang ẹni orang yàtọ ẹkọ ara pé àwọn àdúgbò orí ìṣúná ní ìgbà ìmọ àtẹbẹ lẹyọ ṣùgbọn orang afá mi ìmọ afá ọmọ àkókò mi pẹlú ní ọmọ ayé tẹlẹ wọn ní ọwọ lè sọ bàbá wa ní ولم يدرك في أوقات مالية فلا يقربن مصلى كما سمعت عنه Era così che sono fatti capire sono anche dire dove tanto che con quello che conosco andare. E bravo. Poi quando voglio di là, quando andavo a fare la cosa, la dicevo òun ni wípé anáwó lámà náà Muhammad sallallahu alaihi wa sallam tó fún mọ̀tánà gbàtà àti fún ẹni tí ara jẹ láti lè lẹ́kọ̀ọ́ à ń kọ̀rọ̀ báyìí sọ̀rọ̀ ó kọ̀ fún láti nígbà mùsùlùmí tí ọba ọlọ́run jálẹ̀ àlá ẹni mọ̀ ní ọ̀rọ̀ eléyìí tí màá fi tó sọ̀rọ̀ àìsàn yìí síbẹ̀ ní àbíbẹ̀ lọ́yẹ̀ pẹ̀lú àwọn ọ̀la àpàrọ̀ nílẹ̀ tàbí ìtàkọ́mọ̀ rẹ̀ ní sọ̀la ìtumọ̀ eléyìí tó dàbí ẹni tí ní àbáwọ̀ dáadáa ló kó ní òun sẹ́nà fọ́lọ̀ lọ́lọ́ yìí lọ́lọ́ tó ó dàbí ẹni tí ẹni tára bá dẹ̀bẹ̀ ọgbẹ̀nà fọ́lọ̀ tí ò wá sí bẹ́ẹ̀ bí مع ترك هذا الوعد فمن يوفي من تقدر إليه من واقع الوقوع تجلى على الوقوع وهم من فرد هي لا تسمى مواد ونحن نقع في الوقوع ويكون وقوعا عند النبي صلى الله عليه وآله وسلم والعالم ọlá àti pẹ̀lú àtúnṣe ọlá ní ọ̀rọ̀ ìṣẹ̀lá ní àwọn kan. Làwọn ìgbà kan fi yá àti bàtà dájúdájú ní máa mú pẹ̀lú ìrìn ìdarí. Ìnà àlà ìnà àlà tẹ́ ẹ bá ti yá àlà gbogbo wa tá a kọ́ sí ń sọ àyàfárá òun Àwọn tó lọ wọ níṣẹ̀lẹ̀ àbá nílò tí náà sọ̀rọ̀ ọ̀rọ̀ kí ó tọ́ka sí pé ìtàn ọ̀hán فكمل الحياة والقرآن يجمع عقاب الوجود سعد جميل سمعت أن صلى الله عليه وسلم إن على كل أهل بيت قرآنا يجب صلاتك في دنيا يجب والحجة قرآن يجب الحجة وحيرة كثيرة àbí ọ̀yìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn alárúbáwá wọn máa ń pa ìlú sọ̀rọ̀ dàbò wọn máa ń pè ní àpò tàbí ìyá ẹran tí wọn máa ń pa bọ́ọ̀lù ló sọ̀rọ̀ dàbò ní ìyá àbíyá ṣùgbọ́n anábọ̀rọ̀ ká mọ̀ sọ́lọ́ lọ́rọ̀ àbẹ́yẹ wáyé wọ́n sọ̀rọ̀ náà wọ́n padà parẹ́ sọ́lá ìdíje pẹ̀lú àdéhùn wà lára àṣìyà òfin kàtí jẹ́ lọ́wọ́. عن المرء يستعمل إلى رأيه التي يسمى عنها الحرب ولكون الفئه العتبية رحمه الله العتبة إذا أعطيته ذلك من وقد نسخت على عتيرة عتيرة شريعة فرقعة سنو الحكمة بدأ شكلها منها عقيد كما تقول عظيم الآيات انتبهت لك أن أقول من قول عظيم سرقين والله أعلم إذا علم من على كل أهل بيت لكل عام وتحية هذه الأعلام عند الله جل وعلا يليس دار الله الله nínú ẹ̀rí tó tọ́ka sí jíjọ́ ara nà ẹ̀rùn níyà oní àdéhùn tó ń dàpọ̀ sùfìyà àlùbọ́dà wọn sọ̀rọ̀ tó nàbí yàtọ̀lá lọ́wọ́ àlẹ́ ìwà rẹ̀ sọ́lá yàwó náà ní ọjọ́ ọdún iléyà báyìí mo gbogbo ara mi ní àná àdàbí sọ́lá àtọ̀sọ́. sáà nàbí ní ẹ̀kọ́ yìí màá ń dábàá kọ́bẹ̀lá kọ́bẹ̀lá fún ìsọ̀rọ̀ ìyá ẹni ọba tẹ̀sán lé yàtọ̀ ní gbogbo díẹ̀ fàyè ìlú ẹ̀yẹ màtá àná ọkọ̀ kórókó nfààní fàyè ìlú ìdí àwọn ìyàgbẹ́ náà má bá yàtọ̀ ní ìlànà ojú ìjọba ti pọ̀ nínú sóde tòwá má ń lámúyà gbà fàyè ìyá gbà ẹni tí ọba tó ìgbà kórókó pa ṣe láti àwọn afọ àwọn ọmọ tó ti sọ̀rọ̀ ẹni ẹka kọmẹǹtì kí n tó tẹsán sọ ṣe àlàáfíìmù gbàdáwí ọ̀pá àtọ́bọ̀lọ́wọ́ tààlà wọ́n ní wàá wọ́n lọ́wọ́ ìlú ìlú eléyìí kí á ìlú ọ̀nà láti yá máa mú àyàmú ìlú ìlú yá. débi ikú ẹni tó ti pa tẹ́lẹ̀ kan ní ìlú lọ́dọ̀ lọ́wọ́ pa orí ọ̀pá láti ọ̀pá. tí ọ̀bá sọ̀rọ̀ àyẹ̀ni aláṣẹ ọ̀rọ̀ àlẹ́ ọ̀rọ̀ Jadi yang kalau wakil jawab dia Imam Sultan yang bawa Mukadam ini. Lakin apa yang orang itu disorot? Amanah dia orang kepala. Cuma biru. Okannya, oleh dia orang Muhammad Sallallahu Alaihi Wasallam. Untuk itu, dia orang yang akọ́kọ́ oṣù ذو الحج طبعا الولي وأراد أحدهم أن يدخل كل هو يوم يمكن وبين الأمر شرع يمكن ألم يكن عمرك من الأمر الحديث لكن هو أن الحديث أن يكون واقع ووضع وبيعه هذه الإرادة عن شرع هذا الكلام الصواب wọ́n ti sọ ní pé àwọn ọ̀dà lọ́sọ̀ fún òun ní ìlú kan fún òun ní ìlú kan bẹ́ẹ̀ ìpinnu bàbá wa tẹ̀lé tó mọ̀ tó mọ̀ sí pé fàyíbà láti tó bá fi kó mẹ́ta kó lè tó bá kó rà sí ọ̀rọ̀ yẹn ní ọ̀rọ̀ ẹlẹ́sìn orin ìgbà tó sọ fún wa ń bọ̀ yìí ní pé abúgbàtà ti mú fi ilẹ̀ láwọn àgbà nítorí tí wọ́n ti àwọn ẹbí méjì ń gbà láàárọ̀. tó àwọn afá ẹ̀kọ́ ọ̀pọ̀ sí mi kí àkókò àkùrì òkùnrin lọ́dọ̀ ìyẹn wọ́n òkùnrin lọ́dọ̀ sábà bá wọn kàdé nínú àwùjọ nínú àwọn ọ̀rọ̀ ànábì àti mí àjẹpẹ́ fúrámù wà wọlé tó ń sáré kò ní wà. Yeah, I mean, you know, there's some Wọ́n ti wọn ṣe ní ní nítorí pé wọ́n gbìyànjú àjọ̀dún ọ̀rọ̀ ìgbọ́dọ̀ kò yé ẹlẹ́yìn ìgbà náà àmì náà bá ọ̀rọ̀ tó ká lọ́wọ́ ní ti owó wa ẹ̀rọ ọdún tó Orientina Islam ni. Dia makin orang memang di sekolah apa? Jadi di sekolah jalan luar dari sunnah. Dan kalau ini sunnah di luar dari dia dia kan orang macam apa? Lain jangan sama pesi. Jadi kalau orang ini ni orang kalau memang ini kita sudah kita itu lah kita. àyíká ní ìlú pàṣẹ sáàtì yìí ti wò ìyẹn ló fa alàyè ọ̀rọ̀ yìí alàyè tó yẹ sọ́wọ́ alágbára lé lọ sáàtì yìí lè bá wọlé lọ mo rò pé nínú ìpínlẹ̀ àwọn ọlọ́run máa fi wá sọ́yìn tó bá ń bẹ̀ àwọn ẹran àwọn ọlọ́run máa ń pẹ̀ náà léyà mi ní pẹ́pẹ́ lórí ẹ̀rọ tuntun nítorí ayàtọ̀ àtàlẹ́ ìtàn àtàlẹ́ ìtàn ìṣe.

tó gbọdọ̀ tó gbọdọ̀ tó sí wọn lára. káńkọ́ bẹ́ẹ̀ ní rí pé ẹgbẹ́ ọ̀gá tó bẹ́ẹ̀ pẹ̀lú ara. tí èèyàn bá tún ní láti fi ìwà wà ní tó bá fẹ́ ayé rẹ̀ ilé ìlú dára ní kó pa tó bá gbọdọ̀ tó ní wọn pa ní sọ̀rọ̀. tó bá tún ní láti òun ní ìjọba wà ilé ìlú dára ní àwọn àgbà àgbà méjèèjì àkọ́kọ́. sọ́là ẹ̀mí ní ní ìjọba ẹlẹ́kùnrin ó ní pé àwọn ẹ̀yà àmì mẹ́jẹ̀ẹ̀jọ ọdún wọn bá àwọn lápẹ̀jù tí ẹ̀ bá fẹ́ pa àbọ̀fẹ́ pa àgbo tí ẹ̀ bá fẹ́ pa lọ́dọ̀ àwọn àdùnnú àwọn tó pọ̀ nínú àwọn àpáyà wọ́n á sọ wípé èèyàn lè pa eré tó bá ti kọ́ lọ. láti ẹ̀rí wà tó ṣe àlàáfíà pé èèyàn lè pa eré tó kọ́ lọ. sọ́la yẹn ti ṣe ẹ̀ẹ́n tó bá jẹ́ àbùkà ìpàdé àná tí wọ́n bá ní pẹ̀lú nínú rẹ̀ sẹ̀níyù sẹ̀níyù ló lẹ́tọ̀ọ́ nínú gbogbo wọn. Buat tadi itu yang buat melanggar Islam. Ini kata ni, tadi itu nínú orúkọ nínú àdó nínú màálù nínú àkúnyé. Ṣùgbọ́n tẹ̀lé ìrúkọ náà ọ̀yà kọ̀tìrà. Sára ní ṣe, tẹ̀lé ọlẹ́kọ̀ọ́, ewúrẹ́ àti ọkọ rẹ̀ ọlẹ́kọ̀ọ́, màálù àbọ̀ àpapọ̀ lẹ́tọ̀ tọ́lí ìrọ̀ àkúrú àbọ̀ àpapọ̀ lẹ́tọ̀ ṣé nínú kan tó yẹ lọ. sẹ́wáyé wá ní ìran pàṣẹ àlìjáza àlìjáza yẹn òun wá lẹ́tọ̀ sí àgbò àti ìwé àti àgbàlagbà lágbàlagbà náà wọlé òun lẹ́lẹ́dì bá ti dòsì mẹ́fà àbòsì mẹ́jọ lọ. àjò ọmọ oṣù mẹ́fà ọmọ oṣù mẹ́jọ yẹrẹ sáájọ mi ìyẹn ó lẹ́kọ̀ọ́ mọ̀nùmọ́lá yẹn ti bẹ́ẹ̀ náà wà ní ìgbà ní ìlú rẹ̀ èso lọ́wọ́ ìwọ́dún lọ́wọ́ ṣé ìyẹn tó kílẹ̀ àjọ ẹni jẹ́ àdàkù ẹ̀mọ́ jẹ́ àjọ ẹ̀sìn sámi ìdí o ẹ̀rọ ní yàtọ̀ àwọn àpá ẹ̀sìn mi o ẹ̀sìn mi o kó wá lọ fún ọmọ irú ẹ̀ rẹ̀ òbúkọ kọ́ lọ́mú kó lẹ́yìn ìyá rẹ̀ tó wá ní lọ́rùn ìpàdé yá. Ìyàgbọ́n kọ̀mí náà ti lè wọ́n yíra lóṣù mẹ́ta àwọn olùkọ́ náà ti lè gbà kò wọlé yàrá. Ẹran tí yàn yẹra ó ní inú sáàtúrà àbí ojú àlàkọ́ máa gbé lọ lé. Ẹran tí a ń mú lẹ́yìn ìyá rẹ̀ tí ti gbà lẹ́nu ọ̀nà yẹ wọlé yàrá. Sọ́yì tó bá wá ṣe wípé òkú fèrè yẹn bẹ́ẹ̀ pa eléyìí ti ṣe ewúrẹ́ àkọ́kọ́ bàbá àti ògbómọ̀ yẹn ọjọ́ ọdún pẹ́yì ọdún kan ọbẹ̀ ọdún kejì tó di yẹn bá tó bá ti dé máa lù ọjọ́ ọdún pẹ́yì ọmọ ọdún méjì ọwọ́ ọdún kẹta tó bá ti dé pẹ́yì ọdún méjì àwọn apá àwọn ẹ̀hẹ́n àwọn ẹ̀hẹ́n ọkọ ìlú ti dàgbé lọ màálù kéékèèké làwọn ẹ̀yà ń pa ọ̀ màálù kéékèèké màálù ọlọ́dún kan wíkẹ́ òun ni wọ́n ń pa ọ̀ tí màálù bá pé ọdún méjì tó ti dé ìgbà tẹ̀lé tó ń jẹ́ báyìí tẹ̀lé ọmọ màálù náà lẹ́sẹ̀ bá rí tẹ̀lé yọ̀bẹ̀ bá lò tí ìbá gbàgbọ́ bá ti dàgbà kó bá jẹun bẹ́ẹ̀ ọdún méjì màálù ó ti tóbi o lórí àwọn màálù tí èsè kókóló tó sí ìyọ̀wó tí wọ́n pa àtẹ̀lé rẹ̀ ó lé wúlé ẹ̀ ọ̀nà ọ̀sán àwọn ọ̀dọ́ àwọn ọ̀sán. màálù yìí gbọ́dọ̀ tó kọ́ ọmọ ọdún méjì tó ti wọ ọdún ọdún kẹta gbogbo wa ń tẹ̀lé àkúnmí làkúnmí tó pa ọ̀rọ̀ ọ̀pọ̀ lọ́dọ̀ wa nù ṣùgbọ́n làkúnmí tí wọ́n bá tó pa àtọ́dún léyà ọ̀dọ̀ ìpè ọmọ ọdún máa ìfẹ́ wọ́n ṣe ẹ̀rọ yóò tó dà lórí ta ẹ̀rọ. àwọn ọdún yìí ìlànà tẹ̀sí ni fẹ́ẹ́ tó fẹ́ pẹ̀lú ilé àbábẹ́fẹ́ ilé àgbàládà lórí táwọn àbábẹ́fẹ́ ń ṣe eré tó fẹ́ pẹ̀lú yẹn ẹni ní orúkọ òun ti dáadáa síwájú mi yóò di wájú ọlọ́pàá tó orúkọ òun ti dáadáa kan mẹ́ kọlọ́ọ̀kọ́ sọ àwọn ọmọ sọ̀rọ̀ láti rà. nínú àwọn nǹkan tó yẹ ká mẹ́nubà ó ní wípé fámìlì ẹ̀yọ̀ kan ẹ̀nàlẹ́ ẹ̀yọ̀ kan kò ilé kan alá áhìn báyìí tí asọ́bẹ̀ ẹ̀rọ ìlú àwọn fámìlì ẹ̀yọ̀ kò ní ìdí tí bàbá ìyá táwọn ọmọ náà ẹ̀fọ́ wọn ṣe nǹkan ẹ̀ẹ́dẹ̀kan fáwọn àtàwọn àti ẹjọ́ a ti jáde ilé kan ti di ẹ̀ẹ́dẹ̀kan fẹ́ràn lẹ́yìn ẹ̀sìn ní ìwọ́n ní ṣe yànjá bó ti wá ní lásìkò tó wà ní ilẹ̀ yìí lọ́yìn tó oníkékeré ní àwọn àyúwò àwọn àléébù kò lọ sí lára rẹ̀ ìgbà tó lọ sí àwọn àléébù tó lọ sí lára rẹ̀ ó pàtàkì lákòókò sọ kí àwọn àròyìn tó wà ní síbẹ̀ náà yóò rẹ̀ wọ́n sọ̀rọ̀ àtọ́nà ọlọ́run wá pàdé iná bèbè mẹ́rin àwẹ̀ ọlọ́run ní ẹ̀ràn yóò tó tóbi òun là ló pa ọ̀rọ̀ rẹ̀ ẹni tí ọba ẹ̀ràn nígbà ẹ̀ràn ńlá lọ jà láti rẹ̀ bá bò láti ẹ̀ràn ńlá bá bò ẹ̀ràn ńlá là bá ṣe yá ó sì jẹ́ ẹ̀ràn tó kù tó wà ní ìlú ìlú tó ní dúdú ní ìwé ẹsẹ̀ tó ní dúdú ní ojú ó dà púpọ̀ tí dúdú wà nídìí fún wọn tó sì yọwọ tó yọwọ dáadáa tó rẹ tóbi gẹ́gẹ́ ní tó bá rí náà kí máa ṣàlàkọ ẹ̀jẹ̀ mọ wẹyà èmi ni wọn ti àgbà kò gbà náà mi lónìí ẹni ọlọ́run bá wù láti lọ́wọ́ àlè àárọ̀ yóò dá a kọ̀ ọ́ yóò dà pọ̀ o tó wá ti lè ra rẹ̀ yóò dà gán yóò dà gán ọlọ́run ló wà láti. ẹ wọ ọlọ́run. lẹ́gbẹ̀ẹ́ ìyá ìfọ̀ àwọn olójú wọn àjọ ní o ẹ̀yìn orí à tẹ́ẹ̀lì tẹ́ẹ̀lì pẹ́lẹ̀ ìjà kí ni bá gbogbo rẹ̀ ẹ̀yìn. ẹran tó bá tóbi dáadáa níbi àkókò àbá tó yẹ lórí ìwé ti dé ẹ̀ma ní ní bá ní ibi kọ́ wà lóko ilẹ̀ tó ń bì sí báko rẹ̀ bá fi ọ̀pọ̀ lọ́wọ́ ṣùgbọ́n wọ́n tà bọ̀ sí náà ẹran tó ní ìtumọ̀ torí ìdọ̀tí gbogbo alábàtẹ̀jẹ́ kọ́lọ̀ ọ̀pọ̀ sí dáadáa pẹ̀lú àwọn ọ̀pọ̀ sí dáadáa lórí lẹ́yìn tó àjọra mẹ́nu láyé ní ṣe ti wà tó kára pàtì bá sọ ọmọ alára gbogbo à ń lọ ṣáà ojú ẹ̀lẹ́kọ̀ọ́ ká abẹ́rẹ́ àìlé abọ́lọ̀ ọ̀gbà bẹ́ẹ̀ bàbá wà bẹ̀rẹ̀ tán pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ tó bá dọ̀rọ̀ láàbò tẹ̀síwájú pẹ̀lú àwọn àmì bẹ̀rẹ̀ ká mọ̀. ó sọ̀rọ̀ yẹn fún àti ọ̀pọ̀lá àwọn àìsàn ẹran mẹ́rin kan bẹ̀ láàbù tètè wù fi àbọ̀ irú rẹ̀ lẹ́tọ̀ọ́ kí ẹ̀ bẹ̀rẹ̀ pàdé àbọ̀rọ̀ ẹni ọba fi pàdé àbọ̀rọ̀ ó sọ̀rọ̀ ẹ̀ láàbù tètè àbọ̀ aláwọ̀ kọ́ni àwòrán àlùbáyé nínú àwà ẹ̀ lọ́dún gbé pọ̀ kẹ́ẹ̀kẹ́ ní wàá ti di báyìí àwọn afáàní ní kọjá kó ní ẹ̀ ti pa ó ti ẹ̀ ti pa àwọn ti fọ́pọ̀ lórí inú tí ò ní àwọn ìlú ìjọba kọjá pé kíkọ́ lójú rẹ̀ ọ̀nà ìdè kìí ṣe tó wọ́n lójú rẹ̀ lọ àwọn ìlẹ́gbẹ́ wọn lọ tí ò ní àwọn alábì ní àdìbá yìí inú àwọn kẹ́ẹ̀kẹ́ jíjí akọ́bí rẹ̀ ló ń yà inú rẹ̀ lẹ́kọ̀ọ́ والمريض أن يبين المرض ẹ̀rùn ti ààrẹ sábà yìí ti sẹ́gbẹ̀ẹ́ tó bá gbà yóò fi ẹ̀rọ ilé ọ̀la kí n ká mútọ́mútọ́ àbí ń jábọ́lẹ̀ làwọn ti yàgbé àjọ bá bẹ̀rẹ̀ mọ́bìlì ìpàdé àpọ̀. wọ́n ti àwùjá àlùbáyé mọ́ ọ̀gọ́ ìlú àpọ̀. bẹ́ẹ̀ náà ni ẹran tó mú tó ṣe é ṣe mímú kùn rẹ̀ tí máa ń lọ báyìí ìdí rẹ̀ lè wà lóko ìyọ̀wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tọwọ́ tó sì nà kèmìlì tó ìwò kìí ṣe ìwúrà àgbẹ̀dẹ̀ sàn sára yẹn ti gbé ara da kékeré ṣe pé ó wá mú tí wá. rọrùn bẹ́ẹ̀ náà lè lè ṣe ní pé nínú mọ̀tòmọ́tò nínú egungun ẹ̀kọ́ sí mọ̀tòmọ́tò bẹ̀ àgbẹ̀sí ọ̀rọ̀ tó ní ìlú ti bẹ̀ àti ìrìnà ogun ìṣẹ́ra ní ìgbéra àti bá àlùkìyàmà ìgbéra irú ẹni ọba àwọn ọ̀rẹ́ àti ìrìnà rẹ̀ wọ́n lọ bá a dọ́bí ọlọ́run wọlé àgbọ̀dọ̀ yóò wà ṣé àwọn àléébù àyẹ̀wò ní máa ń pè lọ́dọ̀ àwọn àléébù bẹ́ẹ̀ nìyí ìyẹn jẹ́ àlàáfíà látọ̀dà látọ̀dà lọ́dọ̀ Muhammad àìsàn. àwọn abéyìn yàtọ̀ sí táwọn ẹ̀ máa ń fi tí ọ̀sẹ̀ sára ẹ̀ gbé kí ọ̀yà ọ̀rẹ́ ọkùnrin ní ìṣẹ̀lẹ̀ sára ẹ̀ tàbí kan tẹ ẹ̀ lọ́dà. Sewa ni pun ada ni pada yang ada ni kena pada solat dan solat apa ni yang tidak ada itu tulis satu kalau. Pada awal ni kalau dia semua baca solat enaran solat. Sentuh hubungan. Lain kerana enaran dia itu untuk tulis untuk kata orang dah kelaju. Jadi kamu Jadi dia yang jangan kamu, kamu yang pun orang òkè ẹran tí ẹ máa ń tó ìtàlù táwọn alágbára ọ̀fẹ́ ẹni ní ìgbọ́fẹ́ mi ṣùgbọ́n wọ́n wà máa tẹ̀lé ọ̀rọ̀ kó lè lò dára. ẹran káyọ̀ ní ẹran jẹ ẹran gan ẹ mọ́ mọ̀ pé ẹran lẹ́ran ní mọ̀ jẹ. yàtọ̀ sí àwọn ẹran ní ìṣẹ̀lẹ̀ pé ìjà tẹ́ ẹ ó sì máa bọ́ ọmọ méje táwọn ẹ̀jẹ̀ ti fi wà nígbà tí tí èyí bá bẹ̀rẹ̀ lọ ọlọ́ọ̀bọ̀ ẹjọ́ wa ní ìyẹ̀dì àgbà pẹ̀lú ìgbọ́rọ̀ ìgbàdọ́gbù nípa bá nípa ọ̀rọ̀ àtàwọn ẹ̀kọ́ tó ní ṣe pẹ̀lú ọdún ní láti ṣe. àti ẹnu náà wò wáyé bá àti àṣẹ. Káàdà lọ́wọ́ Nà tí wọ́n yẹ kí wọ́n ti ṣe ẹ̀ẹ́nì àrùn olùkọ́ náà ẹ̀fà ọ̀dà. láti kọ́ ní ìlú tó wà lọ. ṣé ìwà tó lè bá wọn sí ìdáhùn ìdàgbàsókè torí ìdáhùn kàkùn lè máa lò ìmọ̀mù náà kí fún un gbèsègbè yẹn mọ̀ àyàfẹ́ tó bá jọ níyà àtẹ̀tẹ̀ tó sáfàwù náà ara ìlà rẹ̀ ti dà wọ́n ìyọ́n tó yàn wá ti lè bá jámọ̀ kò bá jámọ̀ tiẹ̀ ìgbàgbà sọ̀ kó bá tó ní ìtù ọlọ́run ẹgbẹ́ wàhálà tó sọ̀rọ̀ àwọn. nínú àwọn nke yìí ẹni tó sọ̀rọ̀ rẹ̀ ti lórí ìdọ̀lára tó bá ti rí pé kọ́ọ̀tù ń tó lé sílẹ̀ ní ọ̀rọ̀ tí àmì máa mélòó yóò ẹ̀ náà ìyẹn mélòó lọ́pọ̀ ẹ̀ náà ń gbọ́ àjọ yìí náà rẹ̀ في عبد الله بن مسعود رضي الله عنه بن عباس رضي الله تعالى عنه يقول لك رضي الله عنه بن مسعود رضي الله عنه يقول لك ما في جزاني يقول الله لنا رضي الله عنه ابن عباس يقول لك لهم الجديد ترى يقول أنا كم جزاني nítorí fáà ìta àkọlù láti sọ́dọ̀ ìṣe àwọn ọmọ. Béèyàn bá pẹ̀lú ẹran tó wù ní ọjọ́ ọ̀jẹ̀ yóò rìn. ọlọ́run tó ń jẹ wọn àdúgbò lọ gbọgbọ ilé àlọ ẹni tí ọba rẹ kó abẹ ẹni ọlọ́run jà bá mi pa wọn ni kó wá gbà wọn ni ọlọ́run ti rọrùn tòun ní ọ̀rọ̀ wa lọ bẹ̀rẹ̀ sí kẹlẹ̀ sí ní ìlú rẹ̀ yóò wá lọ bẹ̀rẹ̀ sí lórí ẹ̀ tòwárí náà wọn kọ́ la fún wọn sílẹ̀ nítorí pọ́ọ̀lù ìjọba ìdáhùn ìṣẹ̀lẹ̀ ìdáhùn ọlọ́run tó àtọ́ gbà àrùn ẹ̀yìn ààrẹ bó yóò dáadáa rẹ̀ ní ọdún àrùn àrùn àrùn ẹnì kẹta wọn bọ̀ ọ̀gá. Nah, bakal ini ya. Wansi, oke. Okay. ṣòro ìyàwó ọ̀yẹ̀dẹ̀ sí ọjọ́ iléyà mẹ́tẹ́tẹ́ tí pẹ́ẹ́rẹ́ yẹn lọ́jọ́ yẹn tó lọ́ láti fi parọ́jọ́ àyà òṣèlú ní òkúrò àárín kò sí èmi ní mẹ́ta pọ̀ ìyàwó. alákọ̀ọ́kọ́ àbí ìdòwú ẹ̀ tó lára àti àgbẹ̀ pé ọjọ́ iléyà yẹn kò lọ́jọ́ tó tóbi ọlọ́lá lọ́dọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ ẹlẹ́sìn ìdíje ọ wà ní àwọn ọjọ́ mẹ́rin wáyé ìyẹn bí àwọn ìṣòro àwọn ọ̀sán ní iṣẹ́ tí wọ́n ti láwọn ọjọ́ lórí ìwà olólọ́wọ́ rẹ̀. ilé ìjọba àti bí ìṣe hírìsì hírìsì ni ojúkòkò àti ìpara ọjọ́ ìyẹn. ṣùgbọ́n bí kò bá wá lọ sí lọ́jọ́ ìléyà ọba ọba ẹ̀ ìyẹn ní kọ́nà ìjà mọ̀ sí. nítorí lára àti àlọ́ ọ̀rọ̀ àpá ìlú ìjà ìyá mọ̀ sí ọbẹ̀ ẹ̀rọ ọjọ́ alákọ̀ọ́ ṣe ọbẹ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yóò wá jẹ́ lọ mẹ́rin pẹ̀lú ìṣèkọ́bẹ̀ tó wà tó lára àti àlejò ẹ̀rì kẹ́ni. wọ́n á yẹ kó sọ̀rọ̀ ara wa bọ́yá ìrẹ́pàá wà lóṣù wọ́n á yà ẹ̀ mọ̀ lọ́wọ́. lè fi tẹ̀ èèyàn lè fi palẹ́ àṣọ ìwọ́n tó bá náà wọn alápàtà níbi tó kú dòdò ẹ̀ màálù lè yà ẹ̀ mọ̀ lọ́wọ́ wọn mọ̀ òmí ni pé yàn yìí wọn mọ̀. mo mẹ̀yìn àgbàbẹ́rẹ́ kò sí màálù lè yà ẹ̀ mọ̀ láyé owó mọ̀ lónìí kan wọn dà kò sí mo ti yà tó lóun fẹ́ yà nígbà wọn sì jọ lọ́wọ́ àwọn jọ̀rọ̀ lọ́jọ́ orí wọ̀ wọ́n kò tó ń bá yẹn tí wọn náà mú àti ẹ̀dá ẹ̀wọ̀ lọ́la àwọn ìjà kọjá lọ́la òun ló dá wọn á bọ̀ bá wọn lọ tí wọn wọ́n yọ lọ́la àti ẹ̀dá wọn. ọlọ́run ọlọ́run. ọlọ́run bá ti. Aa wọ́n yá àdúrà náà kà máa sáyé ń pè fún náà ọlọ́run pé ìyá wọ́n bí wọ́n lè pé kí káwọn ọmọ àdúgbò tó bá jẹ́ kúndà káwọn wáyé ìdúmọ̀ àlàáfò yẹn ìjẹ́ tí wọ́n bá wọ́n mú bẹ́ẹ̀ lórí àgbègbè ti jẹ́ náà tó ẹ̀ ìjọ òde gbogbo rẹ̀ ní ẹ̀ máa gbogbo kò ní yá sára ẹ̀ ní mo ti jẹ́ pẹ̀lú ẹ̀rí rẹ̀ ní yá tòmí ọ̀pọ̀ àti sàá yóò kọ̀kọ́ yóò kọ́kọ́ ti sàá rẹ̀ tó jẹ́ pé àná ní jẹ́ ní bá ń bí tí ẹ bá bá fẹ́ kà ọdún rẹ̀ máa lọ sọ́la yà sí ẹ bá kà ọdún rẹ̀ máa lọ́wọ́ pé èèyàn ó lè jẹ́ sọ́la bí àti dídá wa. ṣùgbọ́n yàn kọjá mọ́ mùsùlùmí tí ò rí jọ́ jẹ lọ́jọ́ náà sáájú ẹ̀. Jẹ́ ní nọ́mbà kan lẹ́nu pẹ̀lú. wọ́n ṣe jẹ́ pẹ̀lú ṣẹ́lẹ̀ wọ́n mọ̀ sí wọ́n ṣe kíá ẹ̀ ẹ́ lórí ilẹ̀ ẹ̀dọ́ àti ìjà òkú jáde wọ́n máa lọ sí òkú lọ́dọ̀ àwọn babaláwo irú òkú ni wọ́n ṣe tẹ́tẹ̀ bá ń bọ̀ irú òkú bọ́ọ̀lù ọ̀sẹ̀ kọ̀ọ̀kan sọ̀rọ̀. ẹ̀dọ́ ìyẹn tó wá máa tún lọ sílẹ̀ fámìlì rẹ̀ tó wá lọ lóun pé ṣe lọ sílẹ̀ kì í ṣe kí n lọ gbàgbó kì í ṣe lọ rọ̀ oúnjẹ yìí kò sí láàbù mú gbà. Thank you. ó ti sọ̀dájọ́ ọjọ́ òkè ọ̀sọ̀dájọ́ fún ara rẹ̀ wọ́n á bèrè ìdájọ́ mi kò sí wàhálà ẹ̀yìn yẹn hálì méjì lọ nínú kọjá pé ó ṣe nǹkan yẹn ìgbà ìmọ̀ àwọn ló jẹ́ kọ́ àwọn ọmọ náà ìgbà náà ìgbà náà ìgbà náà ìgbà náà ìgbà náà èmi ní wọ́n fi sọ́rọ̀ òun òun ọ̀dẹ̀ báwọn akẹ́kọ̀ọ́ òun báwọn lọ ìrìn kí àwọn ohun òṣìbọ̀ ọ̀gbún ohun òṣìbọ̀ ẹ̀dígẹ̀ ẹ̀dẹ̀ ó sì wọ́n àwọn àbá àgbẹ̀ tó fún wájú àgbà pé kí ẹ ọmọkùnrin ò tó ìbáwọn àgbà ní àwọn àlàkájá àwọn àti tẹ̀sẹ̀ sí ìlẹ́nu ní àbíkà tó kula shi da mu ne ya ne a cikin waya ah sai bai na bai ko ita an ji ma ma cikin da aka an san da ba ka da mu da ne ba ko ba ne na aka an ji ma wa ji ne ya ba sai yau da shi ba idan ana da Allah Allah awamnya ialah al-intifah ní apá àyẹ̀fẹ́ ní ìlú ìlú apá apá rẹ̀ lẹ́yìn lẹ́yìn ní ìlú ìlú ìmọ̀ tó tó wọlé lọ nígbà lẹ́yìn apá rẹ̀ apá rẹ̀ máa lọ. Ojú bíi ọdún ló lè wá àgbẹ̀ bẹ́ẹ̀ tó ti ti ara ń dá àbọ̀. Bí a yẹ kí ẹ tó ní ẹ̀ka tí òṣèlú náà ti kí èdè ń ní ọmọ. Ọmọ ara àbúdá àwùjọ rẹ̀ ilé tó yẹ pé nínú tiwa náà àwọn bí náà ti bí àwọn aburú mi wọlé dábàá bẹ́ẹ̀ pé àwọn tó kíá kìí ṣe lè wọ́n ní ìlú bí ẹ̀ náà lè fi ta tẹ̀síwá ìjọba bá tẹ̀lé ní ìjọba yìí àwọn ọmọ ìmọ̀ ọ̀rọ̀ pé nígbà bá ń lu àwọn àti ẹ̀yìn lọ́dọ̀ lọ ìgbó ló ti pèsè ìjà rẹ̀ yóò ní gbogbo nǹkan lọ́mọ́ sí ìgbà láti tẹ̀lé wọn ní ní gbogbo àyàló lọ́wọ́ àyè máa ń àyè máa ń àyè máa ń ṣe àdéhùn ọlọ́run dá wà lẹ̀. ṣé a máa dánu? sọ̀rọ̀ nǹkan kọ́ sàkórí jù fún wa sọ̀rọ̀ máa jẹ́ àtòrí tí àjẹ tábà ń bá àjẹ yẹ lọ́nà sàmù. sọ àdéhùn yẹn pọ̀ lọ́pọ̀ tó irú ẹni yẹn elizabeth nke nke pẹ̀lú wa lórí ìdókòwò máa ń tó bá rẹ̀ lọ́wọ́ èèyàn bá bá ọ̀pá nínú ìjẹ́ ìgbà tí ilé ní bá yẹ pé wà bá wọn sọ bí ewu bá wọn bọ̀ tàbí ìwọ̀n ṣe náà tó ń sọ̀rọ̀ sọ̀dọ̀ àwa pẹ̀lú pẹ̀lú tó ọ̀rọ̀ wọn á pọ̀ láì ṣe bá a lè sáré yọ kó wa ọlọ́run kò náà báyìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà wọ́n ṣàlóyún sàn náà. àmọ́ òun ṣe ṣàlóyún nígbà tó wáyé ní ìwé láti ìwé àgbéyà ọlọ́run lè jọ àti. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت ẹni jẹrọ ojú ẹ ẹ náà wọ ẹ má ẹ má ra aṣọ lásán o ẹ má ra aṣọ bàtà ẹ ra o ọlọ́run wà lásán ní ìfọ̀sọ̀lọ́wọ́.